ọjọ́ ológo ni ọjọ́ náà lọ́hùn-ún ní ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún tí ìyá wa ìyáàfin modúpẹ́ onítìrí abíọ́lá ṣe ìpolongo ìṣàkóso ara ẹni orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá democratic republic of the yorùbá dry èyí tí ó mi gbogbo ayé tìtìtì wípé láti ọjọ́ náà ilẹ̀ yorùbá orílẹ̀-èdè yorùbá tí a mọ̀ sí democratic republic of the yorùbá ó gbé agbára ìṣàkóso ara rẹ̀ ó gbé ó mú wá sí ojú ìṣe ní kété lẹ́yìn tí wọ́n ṣe ìpolongo yìí ni a ṣe ìbúrawọlé ní ọjọ́ kan náà fún olórí ìṣàkóso adelé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá DRY bàbá wa mobọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ ṣùgbọ́n ibẹ̀ kọ́ ni ìrìn àjò náà ti bẹ̀rẹ̀ o ó ti bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹjọ oṣù ẹrẹ́nà ẹgbàá ọdún ó lé méjìlélógún nígbà tí màmá wa ìyáàfin mọ́dúpẹ́ onítìrí abíọ́lá ti jáde wípé kí gbogbo ọmọ ìbílẹ̀ yorùbá IYP wípé kí a buwọ́lùwé kí a rí mílíọ̀nù márùn-ún ọmọ yorùbá indigenous yorùbá people IYP kí a buwọ́lùwé wípé a fẹ́ ìdádúró fún ilẹ̀ yorùbá orílẹ̀-èdè yorùbá a fẹ́ òmìnira fún orílẹ̀-èdè yorùbá a fẹ́ jáde kúrò lára àríremọ́ṣe nàìjíríà ọjọ́ ńlá ni ọjọ́ náà nígbà tí wọ́n sọ eléyìí fún wa kíá ni àwọn ọmọ ìbílẹ̀ yorùbá tú sí ìgboro káàkiri ilẹ̀ yorùbá tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ yìí àwọn tí ó ń ṣe lórí ayélujára wọ́n ń ṣe é tí wọ́n ń pín gbogbo nǹkan tí ó yẹ kí a pín www.òmìnirayorùbá2022.com ni ó wá di kárí ilé gbólóhùn tí gbogbo ènìyàn wá ń sọ káàkiri wípé ẹ jẹ́ á lọ síbẹ̀ kí a lọ bọwọ́ lùwé gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ Yorùbá láti ọdún méjìdínlógún sókè. So kí a fi hàn àgbáyé wípé a fẹ́ dá dúró a fẹ́ kúrò nínú oko ẹrú amúnisìn àti àwọn aríremọ́ṣe nàìjíríà ńṣe ni àwọn ọmọ ìbílẹ̀ yorùbá káàkiri gbogbo ìgbèríko láti abúlé dé abúlé tí wọ́n bẹ̀rẹ̀ sí bá àwọn ènìyàn tí ó jẹ́ wípé bóyá wọn ò ní àǹfààní àti ní ẹ̀rọ ayélujára nítorí èyí wọn ò lè ṣe é fúnra wọn láti buwọ́lùwé ṣùgbọ́n ó wù wọ́n láti buwọ́lùwé àwọn ọmọ ìbílẹ̀ yorùbá mọ̀ jáde sígboro ni wọ́n bẹ̀rẹ̀ sí ràn wọ́n lọ́wọ́ tí wọ́n ń gba orúkọ wọn gba àdírẹ́sì wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí gba àwọn nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn bí ó tilẹ̀ jẹ́ pé kì í ṣe ẹ̀rọ tí ó ní ayélujára ṣùgbọ́n wọ́n bá wọn fi gbogbo nǹkan ìdánimọ̀ wọn wọ̀nyí wọ́n fi sórí ẹ̀rọ ayélujára náà ń lo àwọn ẹ̀rọ ayárabíàṣá a ṣe eléyìí títí tí ó fi di ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù èbìbí ẹgbàá ọdún ó lé méjìlélógún ni màmá wa moa ìyáàfin modúpẹ́ onítìrí abíọ́lá wọ́n mọ̀ gbójú síta níjọ́ náà o wípé a mọ̀ ti rí mílíọ̀nù márùn-ún ọmọ yorùbá ó tún ti lé pàápàá tí wọ́n ti buwọ́lùwé wípé a ṣetán láti jáde láti ní òmìnira ara wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè aṣàkóso ara ẹni bẹ́ẹ̀ ni kò pẹ́ lẹ́yìn eléyìí tí a parí mílíọ̀nù márùn-ún tí ó pé tí ó tún lé ní màmá wa mua tún sọ fún gbogbo ọmọ ìbílẹ̀ yorùbá wípé ká bẹ̀rẹ̀ sí í kọ ìwé ìdánimọ̀ ní gbogbo orílẹ̀-èdè gbogbo ìlú tí ọmọ yorùbá ń gbé ní àgbáyé kí oníkálukú ó bẹ̀rẹ̀ sí kọ ìwé sí olórí ìlú náà olórí ìpínlẹ̀ tí ó wà nínú ìlú náà àti gbogbo àwọn bọ̀rọ̀kìnní ìlú náà àwọn tí ó lẹ́nu ọ̀rọ̀ ní ìlú náà pé kí a máa kọ ìwé sí wọn wípé orílẹ̀-èdè kan wà tí ó ń jẹ́ Yorùbá o àwa sì ni orílẹ̀-èdè náà àti wípé a kì í ṣe nàìjíríà o àti wípé wọ́n kàn kó ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè pọ̀ tí wọ́n ń pè wọ́n ní nàìjíríà ni o nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè báyìí ni a bẹ̀rẹ̀ sí fi ara wa hàn àwọn àgbáyé káàkiri láti ìlú dé ìlú tí oríṣiríṣi olórí ìlú káàkiri ayé bẹ̀rẹ̀ sí mọ̀ pé lóòótọ́ àwọn kan wà tí wọ́n ń jẹ́ yorùbá orílẹ̀ ni wọ́n láyé ara wọn láti ìwáṣẹ̀ wá bí a ṣe bẹ̀rẹ̀ sí kọ ìwé nìyí o a tilẹ̀ kọ̀wé pàápàá àwa tí a wà ní ilẹ̀ yorùbá àti àwọn tí ó jẹ́ wípé ọmọ yorùbá ni wọ́n wọn ò sí nílẹ̀ yorùbá ṣùgbọ́n wọ́n ń gbé ní nàìjíríà akọ̀wé pàápàá sí ààrẹ ìlú nàìjíríà wípé kí nàìjíríà ó tó so irun iwájú pọ̀ mọ́ ti ìpàkọ́ kí àwọn amúnisìn ó tó ṣe iṣẹ́ ibi tí wọ́n ṣe ni yorùbá ti wà láti àtètèkọ́ṣe gẹ́gẹ́ bí orílẹ̀-èdè a sì fẹ́ kí ó mọ èyí dájú àti wípé a ti yàn nísìnyí láti padà sí bí a ṣe jẹ́ láti ìgbà ìwáṣẹ̀ kí ó tó di wípé wọ́n kó nàìjíríà òfegè wọn jọ a mà kọ lẹ́tà sí ààrẹ nàìjíríà nígbà náà o nítorí èyí káàkiri àgbáyé àti ní nàìjíríà pàápàá ni a fi tó wọn wípé orílẹ̀-èdè ni àwa jẹ́ yorùbá orílẹ̀-èdè yorùbá ilẹ̀ yorùbá ilẹ̀ àjogúnbá yorùbá ìṣàkóso yorùbá ìkan náà ní orílẹ̀-èdè kan ni wá lẹ́yìn eléyìí ni a bẹ̀rẹ̀ sí ṣe ìdíje o nígbà tí a ti wá mọ̀ pé orílẹ̀-èdè ni wá o a ò kì í ṣe ara ìlú mìíràn o a dá dúró fúnra wa ni o a ní ìtàn kan náà a ní èdè kan náà a ní àṣà kan náà tí ó pa wá pọ̀ bí ọlọ́run ṣe dá wa a bẹ̀rẹ̀ sí ṣe ìdíje wípé ìwé ìrìnnà èyí tí a mọ̀ sí passport báwo ni a ṣe fẹ́ kí ìwé ìrìnnà wa kí ó rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n bẹ̀rẹ̀ sí mú àbá wá wọ́n bẹ̀rẹ̀ sí ya àwòrán bí ìwé ìrìnnà wa ṣe máa rí ìgbà tó yá a ọmọ kékeré kan tóun náà fi àwòrán tiẹ̀ wá inú wa dùn torí pé gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá ló lọ́wọ́ sí ọ̀rọ̀ yìí nígbà tó wá yá ni a wá ṣe ìdìbò fún èyí tí a fẹ́ gangan bẹ́ẹ̀ ni a sì mú ìkan nínú àwọn àwọn àwòrán ìwé ìrìnnà yìí tó jẹ́ wípé òun ni a máa fi ṣe ìwé ìrìnnà wa nígbà tí a bá máa gbé síta bí a ṣe ṣe gbogbo eléyìí nìyẹn o títí tí ó fi wá di ogúnjọ́ oṣù bélú ẹgbàá ọdún lé méjìlélógún nígbà yẹn ni ìkéde òmìnira orílẹ̀-èdè yorùbá wàá gbọ́ sí àgbáyé ṣé a ti kọ́kọ́ ṣe ìbuwọ́lùwé pé a fẹ́ jáde ṣùgbọ́n nísìnyí a wá sọ ọ́ gedegbe pé a mà ti jáde o ìyẹn ni a pè ní ìkéde òmìnira orílẹ̀-èdè yorùbá ogúnjọ́ oṣù bélú ẹgbàá ọdún ó lé méjìlélógún ni eléyìí wáyé bí a ṣe sọ ní èdè yorùbá àwọn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí nàìjíríà ti pín wa sí tẹ́lẹ̀ kí ó tó di wípé a wá ń ṣe àkóso ara wa nísìnyí ẹnì kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan ni ó ṣe ìkéde yìí ní orúkọ gbogbo ọmọ ìbílẹ̀ yorùbá wípé a ti jáde kúrò nínú nàìjíríà bẹ́ẹ̀ ni a sì sọ fún àgbáyé pé bẹ́ẹ̀ lórí o orílẹ̀-èdè ni wá a sì ti padà síbi a ṣe wà láti ìgbà ìwáṣẹ̀ wá yàtọ̀ sí àwọn mẹ́jọ tí ó ka ìkéde òmìnira wa yìí ní èdè Yorùbá ọmọ Yorùbá tún kà á ní èdè òyìnbó bẹ́ẹ̀ náà ni ara ẹni tí ó kà á ní èdè Faransé eléyìí jáde káàkiri ayélujára gbogbo àgbáyé gbọ́ nígbà tí a ti wá fi hàn àgbáyé wípé a ti ṣe ìkéde òmìnira wa a ti di òmìnira ara wa a ò sí lára Nàìjíríà mọ́ ó wá kú wípé kí a ránṣẹ́ sí gbogbo àwọn gómìnà tí a ti yàn tẹ́lẹ̀ lábẹ́ nàìjíríà wípé ó yá o ẹ mọ́ palẹ̀mọ́ lórí ìkéde òmìnira wa ni a dúró lé o nítorí náà à ń bọ̀ láti wá gba nǹkan tí ó ṣe tiwa padà gbogbo iléeṣẹ́ ìjọba gbogbo bárẹ́kè gbogbo àwọn ibodè gbogbo ohun tí ó jẹ́ ti èyí tí nàìjíríà ń pè ní ìjọba nítorí pé àwọn ni wọ́n ń lo èdè ìjọba ṣùgbọ́n ìṣàkóso ni tiwa wípé à ń bọ̀ wá gba gbogbo rẹ̀ padà o a sì fún wọn ní ìwé yìí a lọ sí ìpínlẹ̀ èkó a fi ara wa fi ọwọ́ mú ìwé yìí lé wọn lọ́wọ́ a pè ní ìwé ìgbàpadà èyí tí a mọ̀ sí reclamation notification document a fẹ́ gba nǹkan wa padà a fún wọn ní ọ́fíìsì gómìnà ní ìpínlẹ̀ èkó bẹ́ẹ̀ ni a fún wọn ní ọ́fíìsì gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ èyí tí àwa DRY tí à ń pè ní ìpínlẹ̀ Ìbàdàn nísìnyí gbogbo àwọn ìpínlẹ̀ tó kù a tún fi ránṣẹ́ sí wọn bákan náà wípé kí wọ́n mọ̀ wípé à ń bọ̀ o láti wá gba nǹkan wa nígbà tí ó wá di ọjọ́ kẹrin oṣù kejì ẹgbàá ọdún ó lé mẹ́tàlélógún ni àwa lọ láti gba nǹkan wa o a lọ sí iléeṣẹ́ ìjọba ti èkó a lọ sí iléeṣẹ́ ìjọba ti ìbàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọwọ́ agbára ni nàìjíríà ń gbé ṣùgbọ́n àwa ti ṣe nǹkan tí a fẹ́ ṣe a ti fi hàn àgbáyé pé a ti dé láti gba nǹkan wa àgbáyé sì ti gbà wípé àwa ti di orílẹ̀-èdè ní ti ara wa àti dádúró látàrí pé àgbáyé ti gbà wípé a ti dádúró yìí òun ni àjọ àgbáyé tí a mọ̀ sí United Nations òun ni wọ́n fi pè wá kí a wáá kópa ní ìpàdé àjọ àgbáyé ti ẹgbàá ọdún ó lé mẹ́tàlélógún tí a mọ̀ sí United Nations seventy eight session bẹ́ẹ̀ ni a lọ tí bàbá wa Stephen Adémọ́lá Fálétí tí ó ṣe aṣojú wa níbẹ̀ ambassador at large àgbáyé ti mọ̀ wá o láti ìgbà náà wípé orílẹ̀-èdè ti ara wa ni a jẹ́ nígbà tí ó sì jẹ́ wípé ogúnjọ́ oṣù bélú ẹgbàá ọdún ó lé méjìlélógún ni a ti ṣe ìkéde òmìnira wa nígbà tí ó wá di ogúnjọ́ oṣù bélú ẹgbàá ọdún ó lé mẹ́tàlélógún ni kí ni kí a ṣe o a wá ṣe àjọ̀dún ọdún kìíní tí a ṣe ìkéde òmìnira wa àjọ̀dún náà pọ̀ púpọ̀ lára àwọn nǹkan tí a ṣe a fún àwọn ènìyàn lẹ́bùn káàkiri orílẹ̀-èdè Yorùbá a tilẹ̀ fún àwọn opó pàápàá lọ́kùnrin lóbìnrin ní ẹ̀bùn bẹ́ẹ̀ ni a ṣe àjọyọ̀ náà bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn Nàìjíríà wọ́n sì jókòó sí orí ilẹ̀ wa àwa ń ṣe àjọyọ̀ tiwa lọ ní tiwa nígbà tí ó wá di ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún lé mẹ́rìnlélógún ni màmá wa Mọ́dúpẹ́ Onítìrí Abíọ́lá ìránṣẹ́ Olódùmarè tí ó rán fún ìgbàlá Yorùbá ní àkókò yìí wọ́n á gbé ojú síta o ní ìlú Ìbàdàn wọn ò ṣe é níbi míì o ní orílẹ̀ Yorùbá ní ìlú Ìbàdàn tí ó jẹ́ olú ìlú Democratic Republic of the Yorùbá ni wọ́n ti gbé ojú síta o tí wọ́n sì ṣe ìpolongo ìṣàkóso ara ẹni ti Democratic Republic of the Yoruba, láti ọjọ́ yẹn ni a ti gba agbára ìṣàkóso ara ẹni wa padà tí a sì ti bẹ̀rẹ̀ sí í ṣe àkóso ara wa láti ọjọ́ yẹn ni ó ti di ọ̀ràn dídá fún ẹnikẹ́ni láti tako DRY bí màmá wa Mọ́dúpẹ́ Onítìrí Abíọ́lá ṣe parí ìpolongo ìṣàkóso ara ẹni Democratic Republic of the Yorùbá yìí ni a ṣe ìbúra wọlé fún bàbá wa Mobọ́lájí Ọláwálé Akínọlá Ọmọkọrẹ́ gẹ́gẹ́ bí olórí adelé. ìṣàkóso DRY tí wọn yóò mójútó ìjọba DRY Democratic Republic of the Yoruba títí tí a máa fi ṣe ìdìbò kínní ní orílẹ̀-èdè wa ní orílẹ̀-èdè Yorùbá Olódùmarè mà kẹ́wàá gbogbo ìpínlẹ̀ wa méjèèje ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Ondo ìpínlẹ̀ Èkìtì àti ìpínlẹ̀ ìṣàkóso Ọ̀yọ́ Old Ọ̀yọ́ Empire gbogbo wọn ni Ọlọ́run kẹwa tí a ní oríṣiríṣi nǹkan tí ó jẹ́ àrà mérìírí ṣé Èkìtì ní ká lọ ni níbi tí a ti máa rí ibi tí omi gbígbóná àti tútù tí ń ṣàn tí wọn ò dẹ̀ dàpọ̀ tí wọ́n ṣàn kanra wọn àbí ìpínlẹ̀ Ògùn ní ká lọ ni níbi tí a ti máa rí òkè Olúmọ àbí ìpínlẹ̀ Ondo nìkan lọ ní níbi tá a ti máa rí òkè ìdànrè àbí ìpínlẹ̀ Èkó tó jẹ́ pé bèbè agbami òkun oríṣiríṣi nǹkan ni Olódùmarè tó fi kẹ́ ní gbogbo ìpínlẹ̀ wa méjèèje ní Democratic Republic of the Yorùbá ẹ jẹ́ wa mọ̀ ní irú ìrìn àjò wa yìí bàbá wa olórí ìṣàkóso adelé bàbá wa Mobọ́lájí Ọláwálé Akínọlá Ọmọkọrẹ́ yàtọ̀ sí ibi tí a ti ń bọ̀ tí ó jẹ́ pé bó ṣe wù wọ́n ni àwọn tí ó pè wọ́n ní olórí wọn ṣe níbẹ̀ bàbá wa bu ọwọ́ lùwé o ìwé àdéhùn pẹ̀lú ọmọ IYP indigenous Yoruba people pé àwọn ò ní dà wá wípé ká má rí tí ó bá ṣe bẹ́ẹ̀ à kí a fi ìyà tí ó nípọn jẹ àwọn hmm, ọmọlúwàbí ọmọ Yorùbá ó ṣe àdéhùn pẹ̀lú ọmọ ìbílẹ̀ Yorùbá wípé rárá o òun ò ní dà wá hmm. ọjọ́ ológo ni ọjọ́ yìí jẹ́ ní ìgbà tí a ṣe gbogbo eléyìí tán ní ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún kí àwọn nàìjíríà ó sì kóra wọn kúrò ní orí ilẹ̀ wa àfìgbà tí wọ́n kọ́ ọ ní ọjọ́ kejì ọjọ́ kẹtàlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún àwọn ọmọ ogun àwọn akọni orílẹ̀-èdè wa DRY wọ́n ti lọ sí oríkò iléeṣẹ́ ìṣàkóso wa ní Ìbàdàn láti tọ́jú ohun tí ó jẹ́ ti orílẹ̀-èdè wa Democratic Republic of the Yorùbá DRY níṣe ni àwọn agbésùnmọ̀mí Nàìjíríà máa kọlù wọ́n níbẹ̀ o tí wọ́n sì wá mú wọn wọ́n wá sọ wọ́n di ẹni tí a mú lójú ogun èyí tí wọ́n ń pè ní POW prisoners of war wọ́n ti gbàgbé wípé a ti ṣe ìkéde òmìnira wa a sì ti ṣe ìpolongo ìṣàkóso ara ẹni wa nítorí náà wọ́n rò pé bóyá à ń bọ̀ ní ilé ẹjọ́ ilé ẹjọ́ ti bó nìyẹn ó ti di ọ̀rọ̀ orílẹ̀-èdè sí orílẹ̀-èdè wọ́n ti ṣera wọn àwọn tí wọ́n ń pera wọn ní nàìjíríà yìí tí ó já wípé àwọn amúnisìn ni ó kó wọn papọ̀ tí wọn ò kì í ṣe ìlú tí wọn kì í ṣe orílẹ̀-èdè wọ́n mà tún kọjá lọ wọ́n tún lọ wó ilé tí ó jẹ́ wípé àwọn ènìyàn wa ń lò hmm. wọ́n túbọ̀ ń dá ọ̀ràn kún ọ̀ràn ṣùgbọ́n àwa ń tẹ̀síwájú ní tiwa ní ọjọ́ kìíní oṣù èbìbí ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún ni a máa bẹ̀rẹ̀ ìwé ìròyìn tiwa ìwé ìròyìn ojoojúmọ́ IYPDRY láìpẹ́ lẹ́yìn náà ni a máa bẹ̀rẹ̀ iléeṣẹ́ amóhùnmáwòrán tiwa online tv oríṣiríṣi nǹkan rere bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni a ṣe ìwé pélébé síta èyí tí ó fi hàn ní ṣókí gbogbo bí ìrìn àjò náà ṣe jẹ́ a bẹ̀rẹ̀ láti ibi tí a ti ṣe ìkéde òmìnira a tún fi hàn àwọn ènìyàn wípé láti ibẹ̀ ni a ti lọ sí ìgbà padà ìwé tí a kọ sí àwọn gómìnà náà pé à ń bọ̀ láti gba nǹkan wa padà lẹ́yìn yẹn ni a ṣe ìpolongo ìṣètò ara ẹni ìṣàkóso ara ẹni ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ìyẹn ní ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún lé mẹ́rìnlélógún lẹ́yìn tí a ṣe ìbúra wọlé fún olórí adelé wa bàbá wa Mobọ́lájí Ọláwálé Akínọlá ọmọkọ̀rẹ́ ìwọ̀nyí ni kókó ìrìn àjò náà láàrin ìwé pélébé yìí náà ni a tún fi hàn wípé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ní apá ìwọ̀ oòrùn a fi ẹ̀gbẹ́ ti Benin Republic ní apá ìlà oòrùn a fi ẹ̀gbẹ́ ti ibi tí wọ́n ń pè ní South South ní ìlú ètò amúnisìn nàìjíríà ní àríwá afiẹ̀gbẹ́ ti nàìjíríà òun bákan náà àti ní gúúsù afiẹ̀gbẹ́ ti agbami òkun Gulf of Guinea bẹ́ẹ̀ náà ni a sọ nínú ìwé pélébí ọ̀hún pé nígbà tí a wà nínú nàìjíríà wọ́n ń sọ wípé iye ènìyàn tí ó jẹ́ ti ilẹ̀ yorùbá ní mílíọ̀nù méjìlélógójì ó lé díẹ̀ Hmm. olódùmarè mọ iye tí a jẹ́ o nǹkan tí wọ́n sọ nìyẹn bẹ́ẹ̀ ni a gbé ohun tí ó jẹ́ kòǹkárí lórí àsíá wa sórí ibẹ̀ tí a pè ní ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ a sì sọ wípé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ni orílẹ̀-èdè tuntun jùlọ ní àgbáyé ìkarùndínlọ́gọ́ta tí ó wà ní ilẹ̀ Áfíríkà àti orílẹ̀-èdè tuntun jùlọ ní Ìwọ̀-oòrùn Áfíríkà. Bẹ́ẹ̀ náà ni a gbé e síbẹ̀. Àwòrán ibi tí ètò ìbuwọ́lùwéè wa tí ó ti lé tí ó ti pé tí ó sì tún ti lé ní mílíọ̀nù márùn-ún. A ní ọ̀pọ̀lọpọ̀ àlùmọ́ọ́nì ilẹ̀ ní ilẹ̀ Yorùbá ṣé góòlù ní ká sọ ni ṣé bitumen ní ká sọ ni oríṣiríṣi tí ọlọ́run fi kẹwàá tí ó fi jẹ́ wípé a ò lè ráre láéláé ara nǹkan tí àwọn amúnisìn rí níwọ̀n yìí tí ojú wọn fi wọ ilẹ̀ wa ṣùgbọ́n ó ti bọ́ lọ́wọ́ wọn àwa ti lọ àwa ni a ní àlùmọ́ọ́nì ilẹ̀ wa àwa ni a máa lò ó fún ògo lódùmarè àti ìgbáyégbádùn ọmọ yorùbá IYP ọmọ ìbílẹ̀ yorùbá tí Democratic Republic of Yoruba DRY bẹ́ẹ̀ ni a bẹ̀rẹ̀ sí káàkiri tí à ń polongo fún àwọn ènìyàn wípé DRY orílẹ̀-èdè olómìnira Yorùbá ó ti dúró orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ó ti dúró tí a bẹ̀rẹ̀ sí pín ìwé káàkiri tí a ń gbé àwọn ọkọ̀ káàkiri láti ṣe ìpolongo wọ̀nyí ṣèbí nígbà tí ó di ẹgbàá ọdún tí a wà nínú rẹ̀ yìí ní oṣù kẹsàn ni a lọ sí àjọ àgbáyé níbi tí wọ́n ti tún ṣe ìpàdé ọlọ́dọọdún ní àjọ àgbáyé a máa tún lọ síbẹ̀ ọmọ ìbílẹ̀ yorùbá IYP ti Democratic Republic of the Yorùbá DRY a máa wà níbẹ̀ èyí tí wọ́n pè ní ìpàdé ìkọkàndínlọ́gọ́rin United Nations seventy nine session bẹ́ẹ̀ ni a ṣe àjọyọ̀ níbẹ̀ bákan náà fún orílẹ̀-èdè wa tuntun a sì tẹ̀síwájú pẹ̀lú ṣíṣe àfihàn wípé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ti dá dúró ní à kiri títí tí a fi dé ibi oríkò iléeṣẹ́ àwọn Nàìjíríà pàápàá ní ilẹ̀ Amẹ́ríkà Nigerian Embassy bẹ́ẹ̀ ni à ń ṣe ìpolongo wa tí à ń pín ìwé tí à ń lu ìlù tí à ń jó tí à ń ka ewì tí ọkọ̀ ń rìn káàkiri ní àkókò tí wọ́n fi ń ṣe ìpàdé àjọ̀dún ti àjọ àgbáyé náà bẹ́ẹ̀ náà ni a gbéra fẹ̀rẹ̀ ó di ìlú gẹ̀ẹ́sì a tilẹ̀ lọ sí Buckingham Palace níbi ààfin ọba wọn bẹ́ẹ̀ ni a ṣe ìkéde wa débẹ̀ adé nọ́mbà ten Downing Street níbi ìjókòó ìṣèjọba wọn àwa òkúkú ní ọba ní tiwa ṣùgbọ́n àwọn ní àwọn ní bẹ́ẹ̀ náà ni a lọ sí iléeṣẹ́ nàìjíríà nàìjíríà embassy tó wà ní UK bẹ́ẹ̀ náà ni a dé ọ̀dọ̀ gbogbo IYP indigenous Yoruba people àwọn ibi tí wọ́n wà ní ilẹ̀ gẹ̀ẹ́sì àti àwọn ọmọ aláwọ̀ dúdú Áfíríkà tí wọ́n wà ní ilẹ̀ gẹ̀ẹ́sì àti oríṣiríṣi ibi ni a lọ sí tí à ń ṣe ìkéde wípé àwa rèé o a ti dá dúró Democratic Republic of the Yorùbá a kì í ṣe ara Nàìjíríà mọ́ àfìgbà tí a tún lọ o tí a tún dé ilẹ̀ Amẹ́ríkà padà tí a tún bẹ̀rẹ̀ sí gbé bàálù sókè èyí tí ó ń gbé àsíá wa lẹ́lẹ́lẹ́ ní òfurufú tí ó ń fi hàn gbogbo àgbáyé wípé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá DRY kò sí lára Nàìjíríà mọ́ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ni màmá wa ti gbé síta gbòógì nínú rẹ̀ ni ìwé tí màmá wa Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá kọ sí gbogbo olórí orílẹ̀-èdè ní àkókò ìpàdé àjọ àgbáyé ti ọdún tí a wà yìí ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún èyí tí wọ́n fi sọ fún wọn wípé ǹjẹ́ ẹ mọ̀ wípé pẹ̀lú gbogbo èyí tí à ń ṣe yìí Nàìjíríà ṣì ń jẹ gàba o lórí ilẹ̀ wa wọ́n wá fi yé wọn wípé kí àwọn olórí ìlú káàkiri àgbáyé tí wọ́n sọ fún àwọn olùdarí ilẹ̀ gẹ̀ẹ́sì o wípé kán gbọ́wọ́ wọn kúrò ní àtìlẹ́yìn tí wọ́n ń ṣe fún nàìjíríà màmá kọ ìwé yìí a sì gbọ́ ọ̀rọ̀ inú ìwé náà a ní yorùbá a ní èdè òyìnbó a ní faransé bẹ́ẹ̀ náà ni bàbá wa mobọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ́ tí wọ́n jẹ́ olórí ìṣàkóso adelé wa bẹ́ẹ̀ náà ni àwọn náà kọ ìwé sí ìjọba ilẹ̀ gẹ̀ẹ́sì tí wọ́n dẹ̀ fi yé wọn wípé ẹnikẹ́ni tí ó wá sí ọ̀dọ̀ wọn tí ó ń sọ̀rọ̀ orílẹ̀-èdè yorùbá yàtọ̀ sí DRY pé àwọn ò mọ̀ nípa ẹ o àwọn sì ń bọ̀ pé à ń bọ̀ o láti wá béèrè fún gbogbo ẹ̀rí tí ó fi hàn bí àwọn ọ̀daràn náà ṣe dá ọ̀ràn tí wọ́n dá bẹ́ẹ̀ ni a bẹ̀rẹ̀ sí pín àwọn ìwé tí a fi ń tó àwọn ènìyàn létí wípé àwọn agbésùmọ̀mí nàìjíríà wọ́n ń ṣe ìwà ìjẹgàba ìwà ìgbésùmọ̀mí ní ilẹ̀ democratic republic of the yorùbá èyí tí ó ti di orílẹ̀-èdè aṣàkóso ara ẹni nítorí èyí wọ́n ń tẹ ẹ̀tọ́ wa mọ́lẹ̀ wọ́n sì ń ṣe ohun tí kò tọ́ a fi èyí tó gbogbo ayé létí pẹ̀lú àwọn ìwé pélébé pélébé tí à ń ṣe káàkiri ẹ jẹ́ kí a mọ̀ ò wípé nígbà tí ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè tí wọ́n ti kúrò ní ìlú tí wọ́n wà tẹ́lẹ̀ ẹ̀tọ́ dídádúró nìkan ni wọ́n lò ṣùgbọ́n àwa orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá DRY ẹ̀tọ́ tí a lò ó ju mẹ́fà lọ ẹ̀tọ́ láti dá dúró ẹ̀tọ́ ọmọ ìbílẹ̀ ẹ̀tọ́ ìran tí ilẹ̀ wọn kò ní àbùlà ẹ̀tọ́ ìran tí ó ní orísun kan náà ẹ̀tọ́ láti dáàbò bo ara ẹni gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ ẹ̀tọ́ ọmọ ènìyàn ẹ̀tọ́ láti wà ní òmìnira láì ṣe ẹrú fún ẹnikẹ́ni oríṣiríṣi àwọn ẹ̀tọ́ wọ̀nyí ni àwa DRY àwọn ọmọ Yorùbá ni a máa lò nígbà tí a gbé ìpolongo àti ìkéde òmìnira wa òmìnira wa tí a gbé jáde èyí kọjá ohun tí àwọn orílẹ̀-èdè mìíràn ti ń lò tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni a bẹ̀rẹ̀ sí gbé àwọn ìwé pélébé pélébé síta o tá a fi ń han gbogbo ènìyàn wípé ibi tí wọ́n ń pè ní nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè ètò àwọn amúnisìn ni nítorí orílẹ̀-èdè jẹ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èrò tí ó jẹ́ wípé ìran kan pa wọ́n pọ̀ ìtàn kan pa wọ́n pọ̀ àṣà kan pa wọ́n pọ̀ èdè kan pa wọ́n pọ̀ ilẹ̀ àjogúnbá kan pa wọ́n pọ̀ ṣùgbọ́n eléyìí ò rí bẹ́ẹ̀ fún nàìjíríà o nàìjíríà jẹ́. ètò àtọwọ́dá. kí sì ni ètò nǹkan tí a kàn tò wípé kí nǹkan báyìí lè jáde láti ibẹ̀ ó tán bí ó ṣe jẹ́ nìyẹn nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè tàbí ẹ̀ orí tí a bá ní ká wò ó síra orílẹ̀-èdè wọ́n ní láti ní ìran kan náà wọ́n ti ibì kan náà wá orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá àwárí ilé Ifẹ̀ tọ́ka sí níbo ni nàìjíríà ti wá kò síbi tán ti wá wọn ò ní wọn kì í ṣe ìran kan náà orílẹ̀ ní láti ní ìtàn kan náà orílẹ̀ yorùbá a ti ní ìtàn wa láti ìgbà ìṣẹ̀ǹbáyé nàìjíríà ńkọ́ kò sí ìtàn tí nàìjíríà ní àfi àwọn àkójọpọ̀ ìmúnisìn tí gẹ̀ẹ́sì mú wọn sìn bẹ́ẹ̀ ni o orílẹ̀-èdè ní láti ní àṣà kan náà gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ni a mọ̀ gbogbo ayé ló mọ̀ wípé àwa yorùbá a ní àṣà tí ó yàtọ̀ sí ti gbogbo ẹni tó kù a sì ní nǹkan àjogúnbá tí ó yàtọ̀ sí gbogbo ẹni tó kù a ní àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé tó yàtọ̀ sí gbogbo ẹni tó kù nàìjíríà ńkọ́ wọn ò ní irú ẹ̀ o kò sí orílẹ̀-èdè ní láti ní èdè kan náà democratic republic of yorùbá gbogbo ayé ló mọ̀ wípé a ní èdè yorùbá wa èdè tó ní ọrọ̀ lọ́pọ̀lọpọ̀ ṣé òwe ni kí a sọ ni àbí oríṣiríṣi ọgbọ́n àti ìmọ̀ tó wà nínú èdè wa tó yàtọ̀ sí èdè gbogbo ìran tó kù ṣùgbọ́n nàìjíríà ńkọ́ wọn ò ní èdè àfi èdè gẹ̀ẹ́sì tí wọ́n gbélé wọn lórí èdè àwọn amúnisìn abẹ́ẹ̀rí orílẹ̀-èdè ó ní láti ní ilẹ̀ àjogúnbá tí a mọ orílẹ̀-èdè yẹn mọ́ ilẹ̀ yorùbá a mọ ilẹ̀ àjogúnbá wa a mọ oríṣiríṣi àwọn ìṣàkóso ìlú ìletò oko omi oríṣiríṣi bẹ́ẹ̀ tí a mọ̀ mọ́ ilẹ̀ yorùbá wípé ilẹ̀ yorùbá ni eléyìí ilẹ̀ yorùbá ni eléyìí wà ilẹ̀ yorùbá ni eléyìí wà ṣùgbọ́n nàìjíríà ńkọ́ wọn ò rí nǹkan bẹ́ẹ̀ o kò sí nǹkan tí nàìjíríà rí ju wípé àwọn gẹ̀ẹ́sì ṣàkó wọn jọ fún ọgọ́rùn-ún ọdún kan máa ṣe ẹrú fún gẹ̀ẹ́sì nǹkan tí ó wà níbẹ̀ nìyẹn o nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè bẹ́ẹ̀ ni ẹ tiẹ̀ já tún wò ó. gẹ̀ẹ́sì amúnisìn kan tí a mọ̀ sí Lord Macaulay ní ọjọ́ kejì oṣù kejì ẹgbàá ọdún ó dín márùndínláàádọ́rin ọkùnrin yìí ó ní òun ti rìn káàkiri ilẹ̀ áfíríkà òun ti rin ìró òun ti rin ìbú áfíríkà wípé òun ò rí ẹyọ ẹnìkan ṣoṣo tí ó ń ní áfíríkà a sì mọ̀ wípé tí a bá ń sọ̀rọ̀ áfíríkà yorùbá ni gbòógì ó ní òun ò rí ẹyọ ẹnìkan ṣoṣo tó ń ṣe àgbẹ̀ ó ní òun ò rí ẹyọ ẹnìkan ṣoṣo tí ó jẹ́ olè báwo ni a ṣe wá dé ibi tí ó di wípé ìgboro ilẹ̀ yorùbá di bí ó ṣe dà lónìí ṣé a ti wá rí bí ó ti yẹ kí a jáde tí a sì ti jáde bẹ́ẹ̀ ni. ọlọ́run ò rí olè kankan ní áfíríkà ó ní ṣùgbọ́n òun rí ọrọ̀ tí òun ò rí rí ní ilẹ̀ áfíríkà ó lóun sì rí ìwà ọmọlúàbí tí ó ga lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni a ṣebí àwa yorùbá náà ni ọmọlúàbí ó lóun rí ìwà ọmọlúàbí tó ga lọ́pọ̀lọpọ̀ ó lóun rí àwọn èèyàn jàǹkàn jàǹkàn kì í ṣe ènìyàn rẹpẹtẹ kì í ṣe ènìyàn yẹpẹrẹ ni òun rí tí a sì mọ̀ wípé ilẹ̀ yorùbá jẹ́ ilẹ̀ tí ó jẹ́ wípé ọlọ́run ò ṣe wá ní ènìyàn yẹpẹrẹ ènìyàn jàǹkànjàǹkàn ní yorùbá láti àtètèkọ́ṣe ìdí nìyí tí ó fi jẹ́ pé ó yẹ ó sì tọ́ tí a sì ti gbé ìgbésẹ̀ náà láti padà sí orísun wa bẹ́ẹ̀ ni o a di orílẹ̀-èdè aṣàkóso ara ẹni wa báyìí bẹ́ẹ̀ ni ọkùnrin yìí Lord Macaulay ó ní òun rí i pé àwọn ará áfíríkà wọ́n jẹ́ ẹni ẹ̀mí ṣebí gbogbo wa ni a mọ̀ pé yorùbá ẹni ẹ̀mí ni àwa jẹ́ àwọn bàbá wa mọ bí wọ́n ṣe ń bá nǹkan sọ̀rọ̀ wọ́n mọ bí wọ́n ṣe ń bá Olódùmarè sọ̀rọ̀ wọ́n mọ bí wọ́n ṣe ń ṣe nǹkan tí ó máa ń bọ̀ sí tí ó jẹ́ pé ó kọjá òye ènìyàn tí kì í ṣe ara ìran Yorùbá bẹ́ẹ̀ ni ọkùnrin yìí ní òun rí o wípé ẹni ẹ̀mí ni wá ní ilẹ̀ Áfíríkà Ọlọ́run sì rí i pé a jẹ́ ẹni tí ó dá ara wa lójú nítorí pé a mọ ibi tí à ń lọ àmọ́bi tí a ti ń bọ̀ ó ní òun rí wípé àṣà ilẹ̀ áfíríkà ó mà dára o ó mà ga o ó mà lágbára o àti wípé ètò ẹ̀kọ́ wa ó lágbára ju èyí tí òun ti rí ní ibikíbi lọ Lord Macaulay òyìnbó gẹ̀ẹ́sì òun ló ṣe gbogbo àkíyèsí wọ̀nyí o ṣùgbọ́n nínú ìwà ìkà wọn nínú ìwà ìkónisìn wọn nínú ìwà ìjẹgàba wọn Macaulay yìí ni ó sọ fún àwọn gẹ̀ẹ́sì ẹgbẹ́ o wípé kí wọ́n jẹ́ kí àwọn mú áfíríkà balẹ̀ kí wọ́n jẹ́ kí àwọn mú yorùbá àti gbogbo ẹni tó kù ní ilẹ̀ aláwọ̀ dúdú kàn mú balẹ̀ báwo ni ó ṣe fẹ́ ṣe léyìí gbogbo ẹ̀ ni a gbé síta nígbà tí a pín ìwé pélébé pélébé káàkiri tí a kọ síbẹ̀ torí pé a rí nǹkan tí Lord Macaulay yìí a rí tó sọ kí ni Macaulay sọ o pé kí àwọn ó ṣe o ó ní pé kí àwọn ó ṣẹ́ eegun ẹ̀yìn àwọn ará áfíríkà àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé àmọ́ àtijọ́ á jáde báyìí ó kúrò ní àríre mọ́ṣe nàìjíríà níbi tí wọ́n ti lè rí eegun ẹ̀yìn wa ṣẹ́ ó ní kí àwọn ó ṣẹ́ eegun ẹ̀yìn áfíríkà ó ní kí àwọn ó yọ ètò ẹ̀kọ́ áfíríkà kí wọ́n fi ètò ẹ̀kọ́ tiwọn tí kò dára tó tiwa wípé kí wọ́n fi sí i ó ní kí wọ́n yọ àṣà áfíríkà kí wọ́n fi àṣà tiwọn kí wọ́n gbélé wa lórí kí a máa ṣe àṣà tiwọn ó ní ìdánilójú ara wa tí a ní ó ní kí àwọn ó rí i pé àwọn yọ kúrò níbẹ̀ ó ní bí a ṣe jẹ́ ọmọlúàbí lọ́nà tó ga jùlọ kí àwọn rí wípé àwọn yọ kúrò ní ìgbésí ayé wa ẹni ẹ̀mí tí a jẹ́ wípé kí àwọn mú kúrò níbẹ̀ kí àwọn gbé pàǹdà lé wa lọ́wọ́ ṣùgbọ́n a dúpẹ́ pé Yorùbá ti bọ́ nísìnyìí ó wá ní pé kí gbogbo nǹkan tí ó jẹ́ ti ọmọ aláwọ̀ dúdú Áfíríkà tí ó jẹ́ ohun tí ẹlẹ́dàá dámọ́ wa wípé kí àwọn ó gbé kúrò ní ìgbésí ayé wa kí àwọn fi ohun tí ò kì í ṣe ohun kí wọ́n fi dípò rẹ̀ wípé kí a bàa lè di ẹni tí àwọn á mú sábẹ́ nǹkan tí ó sọ fún àwọn ẹgbẹ́ rẹ̀ Gẹ̀ẹ́sì amúnisìn nìwọ̀nyí o ṣùgbọ́n àṣírí ti wá tú gbogbo ìwọ̀nyí ni a ṣe síta ní ìwé pélébé pélébé tí a fi hàn àwọn ènìyàn kí wọ́n lè mọ̀ wípé ohun tí ó ń ṣẹlẹ̀ nìyí o ohun tí ó sì ti ṣẹlẹ̀ nìyí báwo ni àwọn òyìnbó amúnisìn ṣe rí wa musa bẹ́tẹ́lẹ̀ kí ó tó di pé àtiwá bọ́ báyìí gbogbo èyí ni màmá wa ìyá àfimọ́dúpẹ́ ọlá onítìrí abọ́lá ṣe àlàyé rẹ̀ fún wa yékéyéké tí a sì bẹ̀rẹ̀ sí fi àwọn ìwé tí a ń kọ síta tí a fi kíní ọ̀hún tí a fi ń yé àwọn ènìyàn kí ni àwọn amúnisìn wà ohun àlùmọ́ọ́nì ilẹ̀ wa ni wọ́n wà wọ́n sì mọ̀ wípé àwọn ò lè rí ohun àlùmọ́ọ́nì wọ̀nyí láì jẹ́ wípé àwọn gba agbára ṣèbí ẹni tí ó bá ní agbára ló mọ̀ máa ṣàkóso àlùmọ́ọ́nì ilẹ̀ bí wọ́n ṣe gbé ọ̀rọ̀ ẹrú wá nìyẹn pé tí àwọn bá lè sọ wá di ẹrú wọ́n ti gba agbára nìyẹn ìgbà tí wọ́n bá sì ti sọ ara wọn dẹrú láì ṣe àwa ó wá di pé kí òṣì kí ó wọ ará ìlú lára torí ẹrú ò ní nǹkan kan tí òṣì bá sì ti dé ohun tí ó kàn ní pé kí àwọn èèyàn máa wá ọ̀nà ẹ̀bùrú láti gba nǹkan tí ó yẹ kí wọ́n ní ní ọ̀nà tààrà àwa di wípé ìwà ìbàjẹ́ á wọlé corruption ni wọ́n ń pè é ìgbà tí ó bá ti wọlé kò kúkú ní sí ìdàgbàsókè àwọn tí ó pe ara wọn ní olórí ìlú nígbà tí ó jẹ́ pé àwọn fúnra wọn ìwà ìbàjẹ́ kún ọwọ́ wọn kò sí nǹkan tí wọ́n máa ṣe sí ìlú tí ò bá tètè sí ìdàgbàsókè ó di pé kò sí ìrètí ẹni tí ó jẹ́ ẹni ológo ìran tí ó jẹ́ ìran ológo tẹ́lẹ̀ wá di ìran tí ìyà ń jẹ ó wá di wípé kí àwọn ènìyàn máa kú ikú ọjọ́ àìpé ìyẹn ló túmọ̀ sí wípé wọ́n ti ń pa ìran yẹn run lọ nìyẹn o wọ́n ń parán nu lọ nìyí o olódùmarè ló mọ̀ gbà wá sílẹ̀ àdúpẹ́ wípé màmá wa mo dúpẹ́ ọ̀rá onítìrí abíọ́lá ó la ojú wa sí gbogbo nǹkan wọ̀nyí wọ́n sì tún wá fi yé wa bí a ṣe máa fi òpin sí ẹ̀rú tí wọ́n kó wa lẹ́rú wọ́n ní ìkíní ni wípé a ń láti gba agbára padà àdúpẹ́ lọ́wọ́ olódùmarè pé ní ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún lé mẹ́rìnlélógún a máa ṣe ìpolongo ìṣàkóso ara ẹni ìgbà agbára padà mà nìyẹn ìbẹ̀rẹ̀ mà nìyẹn torí gbígba agbára padà òun ni ó jẹ́ kí a lè bẹ̀rẹ̀ sí í lo àwọn àlùmọ́ọ́nì wa fún ara wa tí ò ní í ṣe amúnisìn tó máa máa kó wọn lọ tàbí tó máa máa lò wọ́n nígbà tí a bá sì ti bẹ̀rẹ̀ sí í lo àlùmọ́ọ́nì wa fúnra wa ó túmọ̀ sí wípé a ò ṣe rúmọ́nìyàn a ò sí lábẹ́ ẹnikẹ́ni tó ń kó àlùmọ́nì wa lọ tí a bá dẹ̀ ti ń lo àlùmọ́nì wa tí a ò ṣe rúmọ́ èyí túmọ̀ sí pé kò sí òṣì torí àlùmọ́nì wọ̀nyí ọrọ̀ ni ó jẹ́ fún wa tí ó dẹ̀ máa jẹ́ títí ayé kò sí òṣì nìyẹn tàbá sì ti rí i pé tàbá ti mú òṣì kúrò bẹ́ẹ̀ náà ni a ti mú gbogbo àwọn irinṣẹ́ ìmúnisìn àti ẹrú ni a ti mú wọn kúrò torí pé a ti ní ìṣàkóso àlùmọ́ọ́nì wa ẹ jẹ́ kí a wá rántí o gẹ́gẹ́ bí ìyá wa Mọ́dúpẹ́ Onítìrí Abíọ́lá ṣe máa ń sọ fún wa tí a sì gbé jáde nínú oríṣiríṣi àwọn ìwé pélébé pélébé tí à ń gbin wípé èkínní nínú gbogbo nǹkan wọ̀nyí ni pé kí a gba èdè abínibí wa padà a sì ti gbà padà ní orílẹ̀-èdè DRY èdè abínibí wa ni èdè orílẹ̀-èdè wa ní ilé ẹ̀kọ́ ni ní ilé iṣẹ́ ni ní ibi gbogbo òun ni èdè àbínibí wa a mà dúpẹ́ lọ́wọ́ olódùmarè tí ó yọ wá kúrò nínú ìgbèkùn àwọn amúnisìn kúrò nínú ìgbèkùn aríremọ́ṣe nàìjíríà ní ìsìn yìí tí a ń ṣe àjọ̀dún kejì ìgbà tí a ṣe ìkéde òmìnira wa ayọ̀ ló jẹ́ fún wa.